èpísẹ́lì kìíní ti pétérù sí ènìyàn gbogbo orí kìíní. pétérù àpọ́sítélì jésù kristi sí àwọn àyànfẹ́ tí ń ṣe àtìpó tí wọ́n tú káàkiri sí pọ́ńtù galatia cappadocia asia àti bithynia gẹ́gẹ́ bí ìmọ̀tẹ́lẹ̀ ọlọ́run baba nípa ìsọdimímẹ́ ẹ̀mí. E sí ìgbọràn àti ìbùn ẹ̀jẹ̀ Jésù Kristi kí oore ọ̀fẹ́ àti àlàáfíà kí ó máa bí sí fún yín olùbùkún ni Ọlọ́run àti bàbá Jésù Kristi Olúwa wa ẹni tí ó tún wa bí gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ sínú ìrètí ààyè nípa àjínde Jésù Kristi kúrò nínú òkú sínú ogún àìdíbàjẹ́ àti àìlábàwọ́n àti èyí tí kìí sá tí a ti fi pamọ́ ní ọ̀run dèyìn ẹ̀yin tí à ń pamọ́ nípa agbára Ọlọ́run nípa ìgbàgbọ́ sí ìgbàlà tí a múra láti fi hàn ní ìgbà ìkẹyìn nínú èyí tí ẹ̀yin ń yọ̀ púpọ̀ bí ó tilẹ̀ ṣe pé nísinsìnyí fún ìgbà díẹ̀ níwọ̀n bí ó ti yẹ a ti fi ọ̀pọ̀lọpọ̀ ìdánwò bà yín nínú jẹ́ kí ìdánwò ìgbàgbọ́ yín tí ó ní iye lórí ju wúrà tí í ṣègbé lọ bí ó tilẹ̀ ṣe pé iná lè a fi ń dán an wò kí a lè rí i fún ìyìn àti ọlá àti nínú ògo ní ìgbà ìfarahàn Jésù Kristi ẹni tí ẹ̀yin fẹ́ láìrí ẹni tí ẹ̀yin gbàgbọ́ bí ó tilẹ̀ ṣe pé ẹ kò rí i nísinsìnyí ẹ̀yin sì ń yọ ayọ̀ tí a kò lè fi ẹnu sọ tí ó sì kún fún ògo ẹ̀yin sì ń gba òpin ìgbàgbọ́ yín àní ìgbàlà ọkàn yín ìgbàlà tí àwọn wòlíì wádìí tí wọ́n sì wá jinlẹ̀ àwọn tí wọ́n sọ àsọtẹ́lẹ̀ tí oore ọ̀fẹ́ tí ń bọ̀ fún yín wọ́n wádìí ìgbà tàbí irú sáà wo ni ẹ̀mí Kristi tí ó wà nínú wọn ń tọ́ka sí nígbà tí ó jẹ́rìí ìyà Kristi tẹ́lẹ̀ àti ògo tí yóò tẹ̀lé àwọn ẹni tí a fi hàn fún pé kì í ṣe fún àwọn tìkára wọn bí kò ṣe fún àwa ni wọ́n ń ṣe ìránṣẹ́ ohun wọn nì tí a ròyìn fún yín nísìnyìí láti ọ̀dọ̀ àwọn tí ó ti ń wàásù ìrere fún yín pẹ̀lú ẹ̀mí mímọ́ tí a rán láti ọ̀run wá ohun tí àwọn áńgẹ́lì ń fẹ́ láti wò nítorí náà ẹ di ọkàn yín ní àmùrè ẹ máa wà ní àìrékọjá kí ẹ sì máa retí oore ọ̀fẹ́ nì títí dé òpin èyí tí a mú bọ̀ fún yín wá ní ìgbà ìfarahàn Jésù Kristi bí àwọn elétí ọmọ ní àìfẹ́ ara yín dásà bí ìfẹ́kúfẹ́ àtijọ́ nínú àìmọ̀ yín ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó pè yín ti jẹ́ mímọ́ bẹ́ẹ̀ ni kí ẹ̀yin náà sì jẹ́ mímọ́ nínú ìwà yín gbogbo nítorí a ti kọ́ ọ pé. ẹ jẹ́ mímọ́ nítorí tí èmi jẹ́ mímọ́. bí ẹ̀yin bá sì ń ké pé bàbá ẹni tí ń ṣe ìdájọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ olúkúlùkù ní àìṣe ojúsàájú ènìyàn ẹ máa lo ìgbà àtìpó yín ní ìbẹ̀rù níwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé a kò fi ohun tí díbàjẹ́ rà yín padà bíi fàdákà tàbí wúrà kúrò nínú ìwà asán yín tí ẹ̀yin ti jogún láti ọ̀dọ̀ àwọn baba yín bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bíi ti ọ̀dọ́ àgùntàn tí kò ní àbùkù tí kò sì ní àbàwọ́n àní ẹ̀jẹ̀ Kristi ẹni tí a ti mọ̀ tẹ́lẹ̀ nítòótọ́ ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ayé ṣùgbọ́n tí a fi hàn ní ìgbà ìkẹyìn wọ̀nyí nítorí yín àní ẹ̀yin tí ó ti ipasẹ̀ rẹ̀ gba Ọlọ́run gbọ́ ẹni tí ó jí i dìde kúrò nínú òkú tí ó sì fi ògo fún un kí ìgbàgbọ́ àti ìrètí yín kí ó lè wà lọ́dọ̀ Ọlọ́run níwọ̀n bí ẹ̀yin ti wẹ ọkàn yín mọ́ nípa ìgbọràn yín sí òtítọ́ nípa ẹ̀mí sí ìfẹ́ ara tí kò ní ẹ̀tàn ẹ fẹ́ ọmọnìkejì yín gidigidi láti ọkàn wá bí a ti tún yín bí kì í ṣe láti inú irú tí dìbàjẹ́ wá bí kò ṣe èyí tí kì í dìbàjẹ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run tí ń bẹ láàyè tí ó sì dúró. nítorí pé gbogbo ẹran ara dàbí koríko àti gbogbo ògo rẹ̀ bí ìtànná koríko koríko a máa gbẹ ìtànná rẹ̀ a sì rẹ̀ sílẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ olúwa dúró títí láé. ọ̀rọ̀ náà yìí sì ni ìrere tí a wàásù fún yín. pétérù kínní orí kejì. nítorí náà ẹ fi aràn kan gbogbo lélẹ̀ ní apá kan àti ẹ̀tàn gbogbo àti àgàbàgebè àti ìlara àti sísọ ọ̀rọ̀ búburú gbogbo bí ọmọ ọwọ́ titun kí ẹ máa fẹ́ wàrà ti ẹ̀mí náà èyí tí kò ní ẹ̀tàn kí ẹ̀yin kí ó lè máa ti ipasẹ̀ rẹ̀ dàgbà sí ìgbàlà bí ẹ̀yin bá ti tọ́ ọ wò pé olóore ni olúwa ẹni tí ẹ̀yin ń tọ̀ ọ́ bọ̀ bíi sí òkúta ààyè tí a ti ọwọ́ ènìyàn kọ̀ sílẹ̀ nítòótọ́ ṣùgbọ́n lọ́dọ̀ Ọlọ́run àṣàyàn iyebíye ẹ̀yin pẹ̀lú bí òkúta ààyè ni a kọ́ ní ilé ẹ̀mí àlùfáà mímọ́ láti máa rú ẹbọ ẹ̀mí tí í ṣe ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run nípa Jésù Kristi nítorí ó ń bẹ nínú ìwé mímọ́ pé. kíyèsí mo fi pàtàkì òkúta igunlé àṣàyàn iyebíye lélẹ̀ ní Síónì ẹni tí ó bá sì gbà á gbọ́ ojú kì yóò tì í. nítorí náà fún ẹ̀yin tí ó gbàgbọ́ ọlá ni ṣùgbọ́n fún àwọn tí kò gbàgbọ́. òkúta tí àwọn ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ òun náà ni ó di pàtàkì igun ilé. àti pẹ̀lú. òkúta ìdìgbòlù ohun àpáta ìkọ̀sẹ̀. nítorí wọ́n kọsẹ̀ nípa ṣíṣe àìgbọràn sí ọ̀rọ̀ náà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 ẹ ti rí àánú gbà olùfẹ́ mo bẹ̀ yín bí àlejò àti bí èrò láti fàsẹ́yìn kúrò nínú ìfẹ́kúfẹ́ ara tí ń bá ọkàn jagun kí ìwà yín láàrin àwọn kèfèrí kí ó dára pé bí wọ́n ti ń sọ̀rọ̀ yín bí olùṣe búburú nípa iṣẹ́ rere yín tí wọ́n ó máa kíyèsí kí wọ́n kí ó lè máa yin Ọlọ́run lógo ní ọjọ́ ìbẹ̀wò ẹ máa tẹríba fún gbogbo ìlànà ènìyàn nítorí ti olúwa ìbáà ṣe fún ọba bíi fún olórí tàbí fún àwọn baálẹ̀ bí fún àwọn tí a rán láti ọ̀dọ̀ rẹ̀ fún ìgbẹ̀san lára àwọn tí ń ṣe búburú àti fún ìyìn àwọn tí ń ṣe rere bẹ́ẹ̀ sáá ni ìfẹ́ Ọlọ́run pé ní rere ṣe kí ẹ lè dá òpè àwọn wèrè ènìyàn lẹ́kun bí òmìnira láìsí lo òmìnira yín fún ohun bíbọ àrankàn yín mọ́lẹ̀ ṣùgbọ́n bí ẹrú Ọlọ́run ẹ bọ̀wọ̀ fún gbogbo ènìyàn ẹ fẹ́ àwọn ará ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bọ̀wọ̀ fún ọba ẹ̀yin ọmọ ọ̀dọ̀ ẹ máa tẹríba fún àwọn olúwa yín pẹ̀lú ìbẹ̀rù gbogbo kì í ṣe fún àwọn ẹni rere àti oníwà tútù nìkan ṣùgbọ́n fún àwọn òǹrorò pẹ̀lú nítorí pé èyí ní ìtẹ́wọ́gbà bí ènìyàn bá fi orí ti ìbànújẹ́ tí ó sì ń jìyà láìtọ́ nítorí ọkàn rere sí Ọlọ́run nítorí ògo kín ni ó jẹ́ nígbà tí ẹ bá ṣẹ̀ tí a sì lù yín bí ẹ bá fi sùúrù gbà á ṣùgbọ́n nígbà tí ẹ̀yin bá ń ṣe rere tí ẹ sì ń jìyà bí ẹ̀yin bá fi sùúrù gbà á èyí ní ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run nítorí inú èyí ni a pè yín sí nítorí Kristi pẹ̀lú jìyà fún yín ó fi àpẹẹrẹ sílẹ̀ fún yín kí ẹ̀yin kí o lè máa tọ ipasẹ̀ rẹ̀ ẹni tí kò dẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ ni a kò sì rí àríkèrèkè ní ẹnu rẹ̀ ẹni nígbà tí a kẹ́gàn rẹ̀ tí kò sì padà kẹ́gàn nígbà tí ó jìyà tí kò sì kìlọ̀ ṣùgbọ́n ó fi ọ̀ràn rẹ̀ lé ẹni tí ń ṣe ìdájọ́ òdodo lọ́wọ́ ẹni tí òun tìkálára fi ara rẹ̀ ru ẹ̀ṣẹ̀ wa lórí igi pé kí àwa kí ó lè di òkú sí ẹ̀ṣẹ̀ kí a sì di àyè sí òdodo nípa ẹ̀nà ẹni tí a mú yín lára dá nítorí ẹ̀yin ti ń ṣáko lọ bí àgùntàn ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin padà sí ọ̀dọ̀ olùṣọ́ àgùntàn àti bíṣọ̀bù ọkàn yín. pétérù kínní orí kẹta. bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ̀yin aya ẹ máa tẹríba fún àwọn ọkọ yín pé bí ẹnikẹ́ni bá tilẹ̀ ń ṣe àìgbọràn sí ọ̀rọ̀ náà kí a lè jèrè wọn ní àìsọ̀rọ̀ nípa ìwà àwọn aya wọn nígbà tí wọ́n bá ń wo ìwà rere tí ohun ti ẹ̀rù yín ọ̀ṣọ́ ẹni tí kí ó má jẹ́ ọ̀ṣọ́ òde ti irun dídì àti ti wúrà lílò tàbí ti aṣọ wíwọ̀ ṣùgbọ́n kí ó jẹ́ ti ẹni tí ó farasin ní ọkàn nínú ọ̀ṣọ́ àìdíbàjẹ́ ti ẹ̀mí ìrẹ̀lẹ̀ àti ẹ̀mí tútù èyí tí í ṣe iyebíye níwájú Ọlọ́run nítorí báyìí ni àwọn obìnrin mímọ́ ìgbàanì pẹ̀lú tí wọ́n gbẹ́kẹ̀lé Ọlọ́run fi ṣe ara wọn ní ọ̀ṣọ́ wọn a máa tẹríba fún àwọn ọkọ tiwọn gẹ́gẹ́ bí sarah ti gbọ́ ti abrahamu tí ó ń pè é ní olúwa ọmọbìnrin ẹni tí ẹ̀yin ṣe bí ẹ̀yin bá ń ṣe rere tí ohunkóhun kò sì dẹ́rù bà yín bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ̀yin ọkọ ẹ máa fi òye bá àwọn aya yín gbé ẹ máa fi ọlá fún aya bí ohun èlò tí kò lágbára àti pẹ̀lú bí àjùmọ̀jogún oore ọ̀fẹ́ ìyè kí àdúrà yín kí ó má bàa ní ìdènà. lákòótán kí gbogbo yín ṣe onínú kan ẹ máa bá ara yín kẹ́dùn ẹ ní ìfẹ́ ara ẹ máa ṣe ìyọ́nú ẹ ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ ẹ má ṣe fi búburú san búburú tàbí fi èébú san èébú ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ ẹ máa súre nítorí èyí ni a pè yín sí kí ẹ̀yin kí ó lè jogún ìbùkún nítorí. ẹni tí yóò bá fẹ́ ìyè tí yóò sì rí ọjọ́ rere kí ó pa ahọ́n rẹ̀ mọ́ kúrò nínú ibi àti ètè rẹ̀ kúrò ní sísọ ọ̀rọ̀ ẹ̀tàn kí ó yà kúrò nínú ibi kí ó sì máa ṣe rere kí ó máa wá àlàáfíà kí ó sì máa lépa rẹ̀ nítorí ojú Olúwa ń bẹ lára àwọn olódodo etí rẹ̀ sì ṣí sí ẹ̀bẹ̀ wọn ṣùgbọ́n ojú olúwa ń wo àwọn tí ń ṣe búburú. ta ni yóò sì ṣe yín ní ibi bí ẹ̀yin bá jẹ́ onítara sí ohun rere ṣùgbọ́n bí ẹ̀yin bá ń jìyà nítorí òdodo àlàáfíà ni ẹ má ṣe bẹ̀rù wọn kí ẹ má sì ṣe kọminú ṣùgbọ́n ẹ bọ̀wọ̀ fún Kristi bí olúwa lọ́kàn yín kí ẹ sì múra tán nígbà gbogbo láti dá olúkúlùkù lóhùn tí ń béèrè ìrètí tí ó ń bẹ nínú yín ṣùgbọ́n pẹ̀lú ọkàn tútù àti ìbẹ̀rù kí ẹ máa ní ẹ̀rí ọkàn rere bí wọ́n ti ń sọ̀rọ̀ yín ní ibi kí ojú kí ó lè ti àwọn tí ń kẹ́gàn ìwà rere yín nínú Kristi nítorí ó sàn bí ó bá jẹ́ ìfẹ́ Ọlọ́run kí ẹ jìyà fún rere ṣe jù fún búburú ṣe lọ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 orí àwọn áńgẹ́lì àti àwọn ọlọ́lá àti àwọn alágbára sì ń tẹríba fún un. pétérù kínní orí kẹrin. ǹjẹ́ bí kristi ti jìyà fún wa nípa ti ara irú inú kan náà ni kí ẹ̀yin fi há mọ́ra nítorí ẹni tí ó bá ti jìyà nípa ti ara ó ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ kí ẹ̀yin kí ó má ṣe fi ìgbà ayé yín yòókù wà nínú ara mọ́ sí ìfẹ́kúfẹ́ ènìyàn bí kò ṣe sí ìfẹ́ Ọlọ́run nítorí ìgbà tí ó ti kọjá ti tó fún ṣíṣe ìfẹ́ àwọn kèfèrí nírìnrìn ní ìwà wọ̀bìà ìfẹ́kúfẹ́ ọtí àmupara ìréde òru kíkó ẹgbẹ́ ọ̀mùtí àti ìbọ̀rìṣà tí ṣe ohun ìríra èyí tí ó yà wọ́n lẹ́nu pé ẹ̀yin kò bá wọn súré sínú irú àṣejù ìwà wọ̀bìà wọn tí wọ́n sì ń sọ̀rọ̀ yín ní búburú àwọn ẹni tí yóò jíyìn fún ẹni tí ó múra àti ṣe ìdájọ́ ààyè òun òkú nítorí èyí ni asáàṣe wàásù ìrere fún àwọn òkú kí a lè ṣe ìdájọ́ wọn gẹ́gẹ́ bí ènìyàn nípa ti ara ṣùgbọ́n kí wọn kí ó lè wà láàyè sí Ọlọ́run nípa ti ẹ̀mí. E ṣùgbọ́n pe ohun gbogbo kù sí dẹ̀dẹ̀ nítorí náà kí ẹ̀yin kí ó wà ní ki kí ẹ sì máa ṣọ́ra nínú àdúrà ju gbogbo rẹ̀ lọ ẹ ní ìfẹ́ tí ó gbóná láàrin ara yín nítorí ìfẹ́ ni ń bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ ẹ máa ṣe ara yín ní àlejò láìsí ìkùnsínú bí olúkúlùkù ti rí ẹ̀bùn gbà bẹ́ẹ̀ ni kí ẹ máa ṣe ìpínfúnni rẹ̀ láàrin ara yín. bí ìríjú rere ti onírúurú oore ọ̀fẹ́ Ọlọ́run bí ẹnikẹ́ni bá ń sọ̀rọ̀ kí ó máa sọ bí ọ̀rọ̀ Ọlọ́run bí ẹnikẹ́ni bá ń ṣe iṣẹ́ ìránṣẹ́ kí ó ṣe é bí agbára tí Ọlọ́run fi fún un kí a lè máa yin Ọlọ́run lógo ní ohun gbogbo nípa Jésù Kristi ẹni tí ògo àti ìjọba wà fún láé àti láéláé àmín olùfẹ́ ẹ má ṣe ka ìdánwò ìnà tí ń bẹ láàrin yín èyí tí ó dé sí yín láti dán yín wò bí ẹni pé ohun àjèjì ló dé bá yín. ṣùgbọ́n níwọ̀n bí ẹ̀yin ti jẹ́ alábàápín ìyà Kristi ẹ máa yọ̀ kí ẹ̀yin kí ó lè yọ ayọ̀ púpọ̀ nígbà tí a bá fi ògo rẹ̀ hàn. bí a bá ń gàn yín nítorí orúkọ Kristi ẹni ìbùkún ni yín nítorí ẹ̀mí ògo àti ti Ọlọ́run bà léyín nípa tiwọn wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ ní ibi ṣùgbọ́n nípa tiyín à ń yìn ín lógo ṣùgbọ́n ẹ má jẹ́ kí ẹnikẹ́ni nínú yín kí ó jìyà bí apànìyàn tàbí bí olè tàbí bí olùṣe búburú tàbí bí ẹni tí ń tojú bọ ọ̀ràn ẹlòmíràn ṣùgbọ́n bí ó bá jìyà bí kírísítẹ́nì kí ojú kí ó má ṣe tì í ṣùgbọ́n kí ó kúkú yin Ọlọ́run lógo ní orúkọ yìí nítorí tí ìgbà náà dé tí ìdájọ́ yóò bẹ̀rẹ̀ láti ilé Ọlọ́run wá bí ó bá sì tètè ti ọ̀dọ̀ wa bẹ̀rẹ̀ òpin àwọn tí kò gba ìyìn rere Ọlọ́run gbọ́ yóò á ti rí. bí ó bá ṣe pé agbára káká ni a fi gba olódodo là níbo ni aláìwà bí Ọlọ́run òun ẹlẹ́ṣẹ̀ yìí ò gbé yọjú sí. Si nítorí náà ẹ jẹ́ kí àwọn tí ń jìyà gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run fi ọkàn wọn lé e lọ́wọ́ pẹ̀lú ní rere ṣe bí ẹni pé fún ẹlẹ́dàá olóòótọ́. Pétérù kínní orí karùn-ún. àwọn alàgbà tí ń bẹ láàrin yín ni mo bẹ̀ èmi ẹni tí í ṣe alàgbà bí ẹ̀yin àti ẹlẹ́rìí ìyà Kristi àti alábàápín nínú ògo tí a ó fi hàn ẹ máa tọ́jú agbo ọlọ́run tí ń bẹ láàrin yín ẹ máa bójú tó o kì í ṣe àfipáṣe bí kò ṣe tìfẹ́tìfẹ́ bẹ́ẹ̀ ni kì í ṣe ọ̀rọ̀ èrè ìjẹkújẹ ṣùgbọ́n pẹ̀lú ọkàn tí ó múra tán bẹ́ẹ̀ ni kì í ṣe bí ẹni tí ń lo agbára lórí ìjọ ṣùgbọ́n kí ẹ ṣe ara yín ní àpẹẹrẹ fún agbo nígbà tí olórí olùṣọ́ àgùntàn bá sì fi ara hàn ẹ̀yin ó gba adé ògo tí kìí sá bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀yin ìpẹ́ rẹ̀ ẹ tẹríba fún àwọn àgbà àní gbogbo yín ẹ máa tẹríba fún ara yín kí ẹ sì fi ìrẹ̀lẹ̀ wọ ara yín ní aṣọ. nítorí ọlọ́run kọjú ìjà sí àwọn agbéraga ṣùgbọ́n ó ń fi orí ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀. nítorí náà ẹ rẹ ara yín sílẹ̀ lábẹ́ ọwọ́ agbára ọlọ́run kí òun kí ó lè gbé yín ga ní àkókò ẹ máa kó gbogbo àníyàn yín lé e nítorí tí òun ṣe ìtọ́jú yín ẹ máa wà ní àìrékọjá ẹ máa ṣọ́ra nítorí èṣù ọ̀tá yín bí kìnìún ti ń ké ramúramù ó ń rìn káàkiri ó ń wá ẹni tí yóò pajẹ kiri ẹni tí kí ẹ̀yin kí ó kọ ojú ìjà sí pẹ̀lú ìdúróṣinṣin nínú ìgbàgbọ́ kí ẹ̀yin kí ó mọ̀ pé ìyà kan náà ni àwọn ará yín tí ń bẹ nínú ayé ń jẹ ọlọ́run oore ọ̀fẹ́ gbogbo tí ó ti pè yín sínú ògo rẹ̀ tí kò nípẹ̀kun nínú Kristi Jésù nígbà tí ẹ̀yin bá ti jìyà díẹ̀ ó ń tìkára rẹ̀ yóò sì ṣe yín ní àṣepé yóò fi ẹsẹ̀ yín múlẹ̀ yóò fún yín ní agbára yóò fi ìdí yín kalẹ̀ tirẹ̀ ní ògo àti agbára títí láéláé àmín nípa sífánù arákùnrin wa olóòótọ́ gẹ́gẹ́ bí mo ti kà á sí ni mo kọ̀wé kúkúrú sí yín tí mò ń gbà yín níyànjú tí mo sì ń jẹ́rìí pé èyí ni òtítọ́ orí ọ̀fẹ́ Ọlọ́run ẹ dúró ṣinṣin nínú rẹ̀ ìjọ tí ń bẹ ní Bábílónì tí a yàn pẹ̀lú yín kí yín bẹ́ẹ̀ sì ni Máàkù ọmọ mi pẹ̀lú ẹ fi ìfẹnukonu ìfẹ́ kí ara yín àmín.